الحمد لله الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عباد الله الصيام eléyìí ṣe أو كان orígun ẹ̀sìn الإسلام marun بيري ana alánà la bere o ti ń di méjìdínlógún báyìí lónìí kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó gbogbo àwọn ìta ti gbà síwájú ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ wa kó wa wá lọ́wọ́ láti lè ti àwọn èyí tó kù náà kó ti àwọn náà látẹ́wọ́gbà lọ́wọ́ wa ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àsòyàmù yẹn ó láwọn kankan nínú òfin ọlọ́run tó ṣe pé máa bá àwọn jẹ́ tó sì jẹ́ ọ̀ràn èèyàn lórí èèyàn kéèyàn orí kó ń sọra fáwọn nǹkan wọ̀nyẹn nítorí kọ́kàn má jáde pé ọkàn máa ma fìyà jẹra rẹ lásán ni ó sọ síyàm eléyìí tó lọ́wọ́ bá ń fẹ́ kó o ṣe bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn jẹun jíjẹun ó ba ọ̀sùnyàmù jẹ́ gbogbo ojú ọ̀nà téèyàn máa gbà téèyàn máa fi jẹun tó ń jẹ ọwọ́ ẹnu tí ó ti bẹ̀ dé gògóńgò tí ó lọ sínú tẹ́lẹ̀ ìbá ti wáyé ọba suyam je pàápàá jùlọ tó bá ti pẹ́ ni tó ṣe sùyàmù yẹn ọmọ àmà jẹun ni sùyàmù rẹ̀ bàjẹ́ o bẹ́ẹ̀ náà ni kíyàn ọmọ àmà mú nǹkan kan ní láàrin ìgbà tí alifájàrí ti yọ sí ìgbà tó ràn ọ́ wọ̀ gbogbo eléyìí pè fún pé késo yá mú èèyàn kó bàjẹ́ bẹ́ẹ̀ náà ni bíbóbìnrin lò lásìkò tá a wí yìí náà torí ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá tó ní فالآن باشروهن وابتغوا ما كتب الله وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل ọlọ́ni ẹ máa jẹ máa mu ẹ máa jẹ máa mu ẹ sì máa ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn obìnrin yín tó bá wù yín kí ẹ fi máa wá nítorí wọn bá kọ fún yín ẹ máa jẹ ẹ máa mu ní gbogbo òru títí tí ó fi di pé òwú funfun ọ̀dájú gédégbé yàtọ̀ hàn sí yín yàtọ̀ sówù dúdú ìyẹn ni pé ńgbà tí alifájàrí bá yọ ẹ sì wọ jíjẹ ẹ sì wọ mímu ẹ sì wọ bíbóbìnrin lò ó túmọ̀ sí pé àǹkà mẹ́tẹ̀ẹ̀ta ètò ọba dán wò pínrín ní ọ̀sán Ramadan sòyàmù rẹ̀ bàjẹ́ pàápàá jùlọ ẹni tó bá ṣe lámàmà sí. thumma atimmu sòyàmù ila al-layl nǹkan ẹlẹ́kẹrin nínú tí ma bá sùyàmù jẹ́ òun náà ni kí àtọ̀ ọmọkùnrin kó jáde ẹnikẹ́ni tó bá pe pé ó na bí àtọ̀ rẹ bó ti ṣe jáde eléyìí náà ba àsùyàmù jẹ́ o bí ẹni tó ṣe pé kìí ṣe pọ́ bóbìnrin lọ ìwòkuwò kan ló wò títí tó fi di pé àtọ̀ jáde lára rẹ̀ ìsọkúsọ kan ló sọ tó mú kàtọ̀ jáde lára rẹ̀. ìgbọ́kùgbọ́ lọ́gbọ́ tó mú káàtọ̀ jáde lára rẹ̀ àbóhùn náà ló tira rẹ̀ lọ́nà kan tí ọ̀dà báṣubàṣu ló mú káàtọ̀ jáde lára rẹ̀ tẹ́lẹ̀ ìbá ti wáyé àjẹpẹ́ sùyàmù yẹn ó ti di nǹkan tó ṣe pọ́ bàjẹ́ nìyẹn nítorí pé ó wá nínú alhadith alqudsi pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní as-sa'imu yada'u ta'amahu wa sharabahu wa shahwatahu min ajli ẹni tí ń ṣe siyam ó ti torí tèmi ọ̀pá jíjẹ tì ọ̀pá mímu tì ọgbọ́gbígbọ́ bùkátà ntọ́kùnrin máa ń fẹ́ lára obìnrin tóbìnrin máa ń fẹ́ lára ọkùnrin ọ̀pá tì nítorí tèmi ọlọ́run ara ń tẹ̀sùn yá mo fi jẹ́ tọ́lọ́ọ̀nù tó sì jẹ́ pọ́lọ́ọ̀n ọba nìkan ló lè sanni lẹ́sàn-án lórí rẹ̀. a ti mọ̀ pé nǹkan gbà lérò pẹ̀lú bùkátà rẹ̀ tọkùnrin máa ní sóbìnrin bùkátà tí obìnrin máa ní sọkùnrin òun náà ní báwo ni ó ṣe da omira gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam ti ṣe sọ ó ní wa fi bid'i ahadikum sadaqa nínú ìbálòpọ̀ ẹnìkan yín pẹ̀lú ìyàwó rẹ̀ sàrà ni o àwọn sàhábà wa ní. أيأتي أحدنا شهوته ويكون له فيها أجر ثاني كان هو ولي بابو كاتا رتوني توبيني كواتو عني لا دلال ربي النبي صلى الله عليه وسلم قل أرأيتم لو وضعها في حرام كان عليه وزر أسفمي طبعا يقول كابير بانون تجيوه يقول بسي أبيوني بسي àwọn sàhábà nígbà ni wọ́n ní fakadhalika idha wada'aha fi halal bẹ́ẹ̀ náà ni tó bá mú abẹ́rẹ́ tọ́lẹ́ pé nù halal ló kìbọ̀ ìjọba lérò pẹ̀lú ó kìbọ̀ òun náà ni dídámira àwọn olùmọ̀tẹ́lẹ̀ yìí tẹ̀rí wípé tó bá jẹ́ pé ní ọ̀sán Ramadan iná ni mẹ́rì ńlọ́jáde lára ọkùnrin mẹ́rì ìta mẹ́tì tọ̀rìkẹ́ òun ọba sùyàmù jẹ́ lè tọ́dọ́gba jù ọba jẹ́ pé wòwò kúwò àbó dìmọ́yàwó rẹ àbó sekínì sùyàmù ya ọba jẹ́ àmì bu ọ ìdí tó fi bu ni pé tí màdí yìí ti jáde ó ti ń sànà kí màdí yìí náà jáde nù ní so gbogbo tó bá sì lè bàyàn nítẹ́jẹ́ ìyẹn máa sí i ẹlẹ́karùn nínú nǹkan tó tún máa ń ṣùgbọ́n nítumọ̀ apóúnjẹ ni gẹ́gẹ́ bí abẹ́rẹ́ tí wọ́n máa gbà gẹ́gẹ́ abẹ́rẹ́ májèbí ọ̀pá mi ló kọ rẹ̀ àbóríkì rẹ̀ irú abẹ́rẹ́ yìí gbogbo ẹni tó bá ti gbà á ní ọ̀sán Ramadan ṣìyàmù rẹ̀ bàjẹ́ o lódodo kìí sóúnjẹ kìí sì sómi ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti gbarú abẹ́rẹ́ yìí ebi epa wọn òǹgbẹ wọn ẹni tó bá ti lè gbárù rẹ̀ lọ́sàn-án Ramadan sùyàmù rẹ̀ ó ti bàjẹ́ o dandan dandan a gbọ́dọ̀ dìnnà sí i àfi tó bá ti abẹ́rẹ́ tó gbà abẹ́rẹ́ ibà ní abẹ́rẹ́ ibà pọ́njú abẹ́rẹ́ ibà typhoid abẹ́rẹ́ orí tí ń fọ́ abẹ́rẹ́ inú tí ń rún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tí èso ń jẹ kò sí nǹkan tó burú nu ká gbàrú abẹ́rẹ́ yìí ìdí ni wọ́n fẹ́ gun sí fún wa àbí apá àbí inú sán kò sí nǹkan tó burú eléyìí ọba sùyàmù jẹ nínú tó tún ba sùyàmù jẹ lábẹ́ ntí èso oúnjẹ tó nítumọ̀ oúnjẹ òun náà ni gbogbo níta bá ti lè kán sójú kán sétí kán símú tí ó dọ́nà ọ̀fun tí ó tọ̀nà ọ̀fun dénú tába ti dárú ẹ̀wò sùyàmù wa bàjẹ́ torí rẹ̀ ká kíyèsára gbogbo àwọn nǹkan tá a máa lò lóògùn àbá máa kàn sí mú kàn sójú kàn sétí eléyìí tó ṣe pé yóò padà dọ́nà ọ̀fun látọ̀nà ọ̀fun yóò ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ yóò dínú kùn ó máa ń o ká sára ẹlẹ́kẹfà òun náà ní kéèyàn ọmọ ọmọ bì ní ọ̀sán Ramadan nítorí pé tó máa má bì lọ́sàn Ramadan ó pè fún kí gbogbo tọba wá pè fún kí gbogbo oúnjẹ tí ń bẹ nínú rẹ kó jáde tọba bí dànù a ìpọ́njú ló fi fẹ̀sùn yáàmù yẹn sẹ̀rí àsọ̀kù ti bàjẹ́ kí kálukú sinmi gbàtọ́ jẹ́ pé wọ́n ló pè fún sùyàmù bàjẹ́ àmẹ́bí ló gbé ọ kìí ṣe pé wọ́n ló pè fún eléyìí ọba sùyàmù rẹ jẹ́ o anabi sallallahu alayhi wa sallam ó ní man istaqa'a amdan falyaqdi wa man zara'ahu al-qay' fala qada alayhi ẹnikẹ́ni tó bá gbé bì lọ́ba gbé kó san yẹn padà àmẹ́ni tó bá pé èbì òun ló gbé kèésùn ló pè é onítọ̀hún lọ́jọ́ kankan tí ó san padà nínú nǹkan tuntun máa bá sùyàmù jẹ eléyìí tá a dènà sí òun náà ni kéèyàn dégò dídégò tá a alhijama gbogbo ẹni tó bá fi dégò kọ́mọ pé suyamu ti bàjẹ́ torí pé àdìsí alayhi wa sallam eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ anábì fi yé wa nínú rẹ̀ pé aftara alhajimu walmahjum àtẹni tó bá ní dégò àtẹni wọ́n dégò fún sùyàmù àwọn méjèèjì bàjẹ́ nígbà táàdì ti kàn sí wa tó sọ fún wa pé anábì sallallahu alaihi wasallam ó dégò nígbà tí ń sọ sùyàmù a sì gbọ́ pọ́ sọ pé sùyàmù yẹn bàjẹ́ a sọ pé eléyìí tí ó wá nínú ọ̀rọ̀ yẹn ó ṣeé ṣe kọ́ pé ó ti wáyé ṣáájú kánábì ó tó sọ àdìsí àjẹ́ pé nasikhun wa mansukh ó ti ṣẹlẹ̀ eléyìí ti parẹ́ nù ẹlẹ́kejì ó dégò ọ̀sọ́ pé nǹkan kan ṣe sùyàmù òun eléyìí àti wálẹ̀ lórí bá a ti ṣe wà tẹ́lẹ̀ náà ni ṣùgbọ́n dídégò bá sùyàmù jẹ́ òun ló mófin tuntun wá tẹ́lẹ̀ méjì bá wá bẹ́ẹ̀ ọ̀kan fi wálẹ̀ lórí bá a ṣe wà tẹ́lẹ̀ ọ̀kan tọ́ka sófin tuntun èyí tó tọ́ka sófin funfun tuntun òun láti síwájú eléyìí tí ó tọ́ka sófin sófin tuntun eléyìí túmọ̀ sí wípé tẹ́nìkan tọ́ba fi lè dégò lọ́sàn-án Ramadan kó tó di wásìkò sínú tó gbàgbé ẹ̀ ọjọ́ yẹn wàá san padà eléyìí lọ́dọ́ gbajù. gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn olùmọ̀sọ yìí pé anábì dégò ní ìgbà tí ń sọ sùyàm a sì gbọ́ pé san padà àwọn asọ̀kọ́ àmà bóyá sùyàmù tọ́jú ọ̀ràn yẹn ni àbí ìtọ́jú ẹ̀ náfìlà àwọn àmà ṣùgbọ́n ọ̀rọ̀ tánàbì sallallahu alaihi wasallam sọ àti tiwájú sẹ́kùn wọn ló ṣe nítorí pé òfin ṣẹ̀rí àṣọ pé idha ta'arada al-qawl wal-fi'l quddima al-qawl nígbà tọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó bá takò sẹ́rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ láti síwájú li'anna al-fi'la yahtamilu ma la yahtamiluhu al nítorí pé iṣẹ́ ó ṣeéṣe kó gba nǹkan wọlé léyìí tó ṣe pé ọ̀rọ̀ ẹnu ò ní gbà wọlé ọ̀nà wo nìyẹn ó ṣeéṣe ká sọ pé iṣẹ́ yẹn min khususiyyati an-nabi sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tó ṣe pa àṣàdáyẹn rí rẹ ni fanabi Muhammad sallallahu alayhi wa sallam sẹ́ni kan tó nínú àlùmọ́ láti jẹ́ pé yọ́ọ́ gẹ́gẹ́ bí bó ṣe tọ́ sànàbì sallallahu alaihi wasallam pé tóbìnrin kan bá wá bá tó lọ́n fi rọ̀n fànàbì sànàbì sì wò tó rí pé ó wù ọ́ sànàbì náà bá ti ló wù ọ́ tọ́gbà ó ti di ìyàwó rẹ nu kò bùkátà pé kó tún sọ yìgì kan mọ́ yàtọ̀ sẹ́lómi nínú àlùmà ìwọ ò lè fẹ́ yàwó bá. tọ́ nínú àwọn kan tó tún máa ń bá fìyàmù jẹ eré ìtọ́yẹ kí oníkálukú ọmọ òun náà ní nǹkan oṣù àtẹ̀jẹ̀ bí máa ẹnikẹ́ni nínú àwọn obìnrin tí nǹkan oṣù tó bá ti jáde fún kò sí tàbí ṣùgbọ́n o ṣèyàmù yẹn bàjẹ́ kódà kó ṣe pé ọwọ́ déédéé ìṣẹ́jú àyá mẹ́ta iná ló kù tásìkò sínú ó tó ẹ padà lẹ́yìn Ramadan nǹkan oṣù àtẹ̀jẹ̀ bí ma wọ́n máa ń ba ṣèyàmù jẹ́ gẹ́gẹ́ bí Aisha radiyallahu anha má ti ṣe sọ fárábìnrin kan eléyìí tó ṣe pé ń ṣe nǹkan oṣù wọ́n sọ fún pé tẹ̀bí tóbìnrin bá ń ṣe nǹkan oṣù lam tusalli wa lam tasumi lam tusalli wa la tasumi ò ní ṣe sọ̀lẹ́ ò sì ní ṣe sùyà eléyìí jẹba wáyé o gbogbo àwọn kẹta sọ pé máa bá sùyà mú jẹ́ yìí àwọn bùkátà májàmú méjì kí wọ́n tó jẹ́ nǹkan tí ó bàjẹ́ ìyapa ẹnu wà lórí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ń sábà fi sálá kọ́kọ́ òun náà nìkẹ́ni tí yóò ṣe nǹkan tí máa bá sùyàmù jẹ kọ́ pé nǹkan yìí máa bá sùyàmù jẹ kó tún wá lọ màámà rọ́ọ̀lù bó tilẹ̀ jẹ́ pé eléyìí tá wọlé ń tiwa ni ọmọ pé máa bá jẹ ọmọ jẹ ọmọ tẹ̀yìn rẹ̀ ọmọ tẹ̀yìn gbogbo eléyìí ò tó láti sọ ipò ní san padà ọ gbọ́dọ̀ san padà rẹ bàjẹ́ ẹnìkan ọmọ pé ń bá jẹun sùyàmù bàjẹ́ ẹnìkan ọmọ pé ń bá bóbìnrin lò sùyàmù bàjẹ́ eléyìí ò tó láwàáwí kò tó láti sọ pé sùyàmù rẹ ò ní bàjẹ́ apá kan nínú àwọn sọ pé bàjẹ́ ti mà ọmọ kọ̀ mà òun náà ni kọjá yìí pé ẹni tó nǹkan tó yàtọ̀ sẹ́ni tó gbàgbé èèyàn gbàgbé jẹun èèyàn gbàgbé mumi ó gbàgbé báyàwó rẹ̀ lò ní ọ̀sán Ramadan á sọ pé léyìí kò bá sùyàmù rẹ̀ jẹ́ torí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní man nasiya wa huwa sa'imun fa akala aw shariba falyutimma sawmahu fa innama at'amahu Allahu wọn lẹni tó bá gbàgbé tó bá jẹun ọgbàgbé ó mú mi kọ́yà máa bá sùyàmù rẹ̀ lọ kò gbọ́dọ̀ dá dúró kó máa bá lọ nítorí pé níṣẹ́ ló wu ọlọ́run láti fún jẹ láti tún fún mu ní ọ̀sán Ramadan kò sí nǹkan tó ṣe sùyàmù ẹni tó bá gbàgbé jẹun àmọ́ tó bá ti rántí tà rántí wàá tí wọ́pọ̀ mbẹ̀ wàá jìnnà sí i ẹlẹ́kẹta onáà ní kọjá pé ìwọ ló wù láti ṣe nǹkan yẹn kìí ṣe pé wọ́n jọ ń pa kìí sì ṣe pé nǹkan yẹn múra rẹ̀ wá sí ọ láì jẹ́ pé wọ́n lọ kọ lẹ́tà sí torí ẹ̀ àti màá yí pé tí nǹkan bá bọ́ sí pé wọ́n jẹ́ yẹn ń pa ìsìláàmù máa ń ṣe àmójúkúrò fún yàn man kafara billahi min ba'di imanihi illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman ìsìláàmù fi hàn wá wípé gbogbo ẹni tó bá ṣe kèfèrí sọ́lọ́n lẹ́yìn tó ti gbọ́ lọ́n gbọ́ orí ibú ńlá nìyẹn àyàfẹ́ ni tó bá pé wọ́n jẹ́ ń pa wọ́n jẹ́ ń pa láti ṣe kèfèrí ní ìgbà tí ọkàn rẹ̀ tó sì balẹ̀ sí ìgbàgbọ́ òdodo. tọ́ ajẹ́ pé àwọn kíni àtàwọn kíni iná ló lè ṣe é ṣe kó ṣẹlẹ̀ síyàn láì jẹ́ pé èèyàn lèèyàn finú fẹ́ dọ̀ láti ṣe nǹkan yẹn bí eruku ni eruku bá gbéra pa ó sì wọnú mú rẹ ó sì gbọ́ lọ́nà ọ̀fun rẹ o sì gbọ́ nínú ọkùn rẹ so sùyàmù rẹ ọ̀bàjẹ́ o torí pé wọ́n kọ́ lọ sọ fẹ́rukú pé kọ́ máa bọ̀ wá mú rẹ o dí mú rẹ títí ìwọ̀nba tó rí dí kò dí ètò wọlé lọ́nà ọwọ́ adẹni tó ti kó ọjẹ eruku lélùbọ̀ irú rẹ máa ṣẹlẹ̀ púpọ̀ eruku tó ọjẹ lélùbọ̀ kò sùyàmù rẹ jẹ́ nígbà tó ti jẹ́ pé ìwọ́kọ́ lọ màmá tó sọ fún eruku pé máa bọ̀ wá mú mi wá bá ń dín nǹkan kan nínú ebi tí ń pa mí kò rí bẹ́ẹ̀ torí ẹ̀ eléyìí túmọ̀ sí i pé ìgbà tí ètí ti wọ ló finú fẹ́dọ̀ lọ́lọ́ gbérùkú símú tán wá ń fà sùnyá àmúrí ọ̀bàjẹ́ o bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé wọ́n bá tú láti rẹ̀ wọ́n jẹ́ ń pa láti jẹun wọ́n mú ẹnu rẹ̀ wọ́n yà wọ́n wá ro ẹ̀kọ́ sínú rẹ̀ bí sẹ́ń kọ́ ti sẹ́ wọ́n á tẹ́gi tó kí ọmọ fúnra pé kí ni àlọ́ jẹun tó láti. eléyìí tọ́ba tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sùnyàmù rẹ̀ kọ́ bàjẹ́ nítorí pé wọ́n jẹ́ ń pani láti ṣe bẹ́ẹ̀. ẹnikẹ́ni tọ́ba afilé lọ màmá tọ́ba ìyàwó rẹ̀ lò ní ọ̀sán Ramadan àwọn nǹkan tí ó ṣe láburú ni o òun náà ní kọ́ dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá. eléyìí tó ṣe pé ó pè fún kọbẹ lọ́wọ́n ọbẹ̀ wa ní gidigidi kó sì tẹpẹlẹ má bíbẹ̀ bọ́yọ̀ lọ́wọ́ ẹlẹ́dàá wa yóò ti torí rẹ̀ yóò fi sàánú rẹ̀ yóò tọrọ àforíjì lórí yìí ẹlẹ́ẹ̀kejì ọjọ́ yẹn san padà ẹlẹ́ẹ̀kẹta ọ̀sán ìtanràn ìtanràn yìí báyìí òun náà ni kó o ṣe sùn abiko àbí kó o bọ́kùn tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ àti kó ṣe sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tó o bá ti lè kùnà láti ṣe ní tẹ̀léńtẹ̀lé ìjọ tó o bá ti lè ṣe báwọn ó tuntun bẹ̀rẹ̀ ní lọ́tún nítorí pé sùyàmù tó ń ṣe ìbáwí ni kí ló sún adédìí pé kọ́ wá lò lọ́sàn-án Ramadan kí ló dé láàmú tó dúró de pé kó ràn ọwọ́ subhanallah ẹlẹ́kẹta. tó o bá lè ṣe sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé ìgbà náà lọ́wọ́ akàn yín pé ọ bọ́ aláìní ọgọ́ta kó fún wa lóúnjẹ ọ̀kọ̀ọ̀kan nínú wọn gba múdù méjì méjì múdù méjì méjì nínú oúnjẹ nínú ìlú máa ń gbé tí wọ́n bá ti wá yọrù fún ọ̀ràn tó dá nìyẹn lẹ́dàá o. ǹjẹ́ àyíká ń bẹ fún mùsùlùmí nínú Ramadan láti jẹ́ kó ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tí ò sì ní dáràn kàfàrà yàtọ̀ sí pé ọjọ́ yẹn tẹ́lẹ̀ náà kò ṣe sùyàm ní ìgbà tó jẹ́ pé ń lọ sí ìrìn àjò lọ́jọ́ yẹn nínú Ramadan kò ṣe sùyàm ó sì mú ìyàwó rẹ̀ náà lọ òun náà ṣe sùyàm àwọn méjèèjì wọ́n wá wábì kan wọ́n fara síko sí wọ́n wá ní ìbálòpọ̀ lọ́sàn-án Ramadan irú eléyìí báyìí kò ní ti kàfàrà. tọ́ ọwọ́ àkùsì lọ́wọ́ tí èsì pé dábìí ọgbọ́n ìwọ ìyàwó òun òun ò mọ tíráàbùlì òun ò mọ tíráàbùlì jáfi torí pa tíráàbùlì torí pé ọlọ́run ní faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar àwọn ẹni tó bá já láàárẹ̀ àbí wọ́n wà lórí ìrìn àjò nínú yín wọ́n lè jẹ sùyàmù wọn kún ọ̀pá jẹ àmọ́ wọ́n san padà lẹ́yìn Ramadan ẹnu ká san padà lẹ́yìn Ramadan ni àmọ́ pé táwa fẹ́ dá oná ní ká dálẹ̀ tá a bá ti rìnrìn àjò àyè ti sí pé ká bára wa lò nítorí pé òǹgbẹ obìnrin ń gbẹ òun ebi rẹ̀ sì ń pa òun lọ́sàn-án Ramadan ọ̀dájú pé nǹkan ti ọ̀ ọ̀dọ́gbọ́n pò ń travel òun fẹ́ dé Ìbàdàn àwọn fẹ́ dé Mọ́kúá àwọn fẹ́ dé Mọ́ngùnú ó sì mú ìyàwó lẹ́yìn ọwọ́ awábì kan wọ́n fara sí kò sí wọ́n láwọn gba lóòtẹ́ẹ̀lì àtúnwò àti ìyàwó rẹ̀ lọ́sàn-án Ramadan wọ́n máa ń bára wọn lò tìrò eléyìí bá ṣẹlẹ̀ lódodo lórí ìrìn àjò tó ọkọ àti ìyàwó yẹn á ní pé wọ́n dáràn dípò pàwọ́ àmọ́ pé kí wọ́n san ìtaràn ó ṣèbéèrè ó ní nínú Ramadan. O ti ẹ̀ máa ń ti ń tì ọ́ ti ń tì ọ́ gánragánra tó lè kíìsì ìyàwó rẹ ni ìwọ́tọ́ ẹ pé orí ẹnu ìyàwó rẹ ńlẹ̀ tí ò sí rọmọdán tí èsì ṣe pẹ́nu rẹ ń rùn ó fẹ́nu kónú pẹ̀lú rẹ rí tí wọ́n ti ń gbẹ́nu bọ̀ lọ́mọ rìbáàsì nǹkan náà wá ti ọnu rọmọdán pé kó kíìsì ìyàwó rẹ tẹ́lẹ̀ yìí sùn yá àmùjẹ́ àbí ọ̀bàjẹ́ kọ̀bàjẹ́ o torí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń fẹnu konu pẹ̀lú ìyàwó rẹ̀ ní ìgbà tí ń sọsọ yá a sì máa di yàwó a máa dì máyàwó tọ́jà pé yóò yóò yóò fàyàwó mára láì jẹ́ pọ́n bá lò nínú Ramadan ní ọ̀sán suyam anabi máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n oníkálukú dára wọn mà òkùnkùn oníkùn oníkálukú wa má dara wọn mà ìwọ ti máa ra rẹ pé tó o bá dánrú ẹ wò tẹnu ẹ tó konu pẹ̀lú tìyàwó rẹ o ti tọ́ ara àjẹpẹ́ sùyàmù rẹ bàjẹ́ nu o tó o bá ti máa ra rẹ bẹ́ẹ̀ má dán wò má dán wò tó o bá ti dì máyàwó rẹ báyìí tó náà dì mọ́ ọmọ pé sùyàmù ti lọ ó ti lọ ibi tó ti wá má dán wò má dán wò ẹni tó bá jẹ́ pé bó ṣe dì máyàwó táì dì máyàwó báyìí

sùyàmù bàjẹ́ ni wàá san sùyàmù yẹn padà lẹ́yìn Ramadan àmọ́ o lọ́jọ́ yẹn wọn gbọ́dọ̀ rí ọkọ́ ǹjẹun lọ́sàn rẹ o wọn gbọ́dọ̀ rí ọkọ́ ǹjẹun láàárọ̀ rẹ o ìwọ náà kẹnu gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí yòókù àmọ́ tí màkó ti jẹ́ gbèsè tò kọ́lọ̀ wọn bọ̀ san. ẹni tó bá jẹ́ pé di máyàwó rẹ̀ iná ló bí kí àtọ̀rìkẹ́ ìtọ̀rìkẹ́ ó jáde ní abẹ́ rẹ̀ eléyìí tó ṣe é pé ó máa ń jáde yọ máa yọ bí ọbẹ̀ lábí ọbẹ̀ yọ tó bá ti lè jáde lára rẹ̀ ìtọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ méjì táwọn olùmọ̀sọ ń bí òun náà ni pé inṣàlọ́ kò bá sùyàmù rẹ̀ ẹni tí àmúrun bá sẹ́mu rẹ̀ ńkọ́ àmúrun tó bá sẹ́ mímú èèyàn kò bà sùyàmù èèyàn jẹ́ o kò sùyàmù èèyàn jẹ́ àfi tí ó dúró tí ń dà tí ń dà tí ń dà táwa ń táfi dádúró táàrí ti pọ̀ lápọ̀jù tó tún ti pé ń padà sí mú èèyàn tó ń lọ ìgbà yẹn á sùyàmù tọ́ ẹni tó jẹ́ ọ̀daràn fara ta ni ó pẹ̀lú oúnjẹ múdù méjì tọ́wá lè fún àwọn aláìní lówó dípò kọjá pé oúnjẹ ni ó fún wa oúnjẹ wọn ni kò fún wa eléyìí tó túmọ̀ sí pé tọ́ọ̀ bá ti róúnjẹ àwọn àmọ́ àwọn àti èrì ni owó ni wọ́n rí lọ́ọ́ fi ráńjẹ kó gbé fún wa kò bá jẹ́ alikama kò bá jẹ́ ṣẹ̀rí kò bá jẹ́ rẹsì kò bá jẹ́ rè kò bá sì jẹ́ ọ̀kan nínú àwọn oúnjẹ eléyìí táwa ń jẹ lónìí yìí báyìí tẹ́lẹ̀ bá yé wa àjẹ́ ìpè ntọ́ máa wá fún ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ẹni tó jẹ́ pé àwọn náà lọ́ọ́ bọ̀ àní òun náà ní ní sọ́sọ́à múdù méjì méjì nínú múdù anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam abẹ́lẹ́wọ̀n abẹ́lẹ́ kó sọ fìyàmù alátẹ̀wọ́gbà kọ́mẹ́sì kọ́ sí wa lọ́wọ́ ó ràn wá lọ láti pa àwọn àwà pálapàla rádaràdá ránran tì kó ṣe wá lẹ́ni tó ṣe é pé rọmọbọ́nà eléyìí tá à ń ṣe yìí yóò jẹ́ sábàbí ńlá fún nínú àwọn sábàbí téèyàn fi borí rí téèyàn fi bá pàdé lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ ẹlẹ́dàá wa tó fi máa ń pààrọ̀ gbogbo èèyàn nínú náà tí ó fi tàlùjánà rọ́pò rẹ̀ fún wa. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فإن تقوى الله وصية الله للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله صلاة وني صلاة تراويح قيام وني قيام الليل من سورة رمضان علاق ملي صلاة التراويح وناني درو تامن درو من رمضان لا تستلام وبالدا لين صلاة العشاء وناني قيام الليل nítorí pé ní kìyàmù Ramadan eléyìí tó ṣe pé téèyàn bá ṣe nínú mọ́ṣáláṣí àpò ti ṣe ẹni tó sì dájú kíkẹ́ tó bá ti parí sọ̀látul Ìṣá pẹ̀lú jàmáà tó bá padà sínú ilé kò ní sùn kò ní fásitì ṣòfò kò ní fi ráre yóò ṣe kìyàmù lẹ́yìn yìí náà ni kò sí wàhálà ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kìyàmù lẹ́yìn òun ní í ṣe pẹ̀lú pé kọjá pé oorun ti síwájú ná kó tó wá di tají àmọ́ tó bá yẹ pé a ti sọ láti yẹn ní tájú kó tó di paasùn wọ́n máa ń pè ní sọ̀láàtú àtàràwíyẹ̀ sọ̀láàtú tàràwíyẹ̀ wọn náà ni ìtànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ nípa pé ó pàtàkì púpọ̀ kéèyàn ọjọ́ ni ti ń kópa nínú rẹ̀ torí ẹ̀san ńlá eléyìí tọ́lọ́mọ fáwọn tí bá ṣe ó ní man qama Ramadan imanan ma taqaddama min dhanbi ẹnikẹ́ni tó bá dìde dúró sí lọ ní àwọn òru Ramadan torí kọ́ba àgbọ́lọ́wọ́n ọba gbọ́ ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló sì ti ń wẹ̀ ẹ̀sán tí ń ṣe wọ́n ṣàforíjì gbogbo ètò ti síwájú fún mímọ́ ẹ̀ṣẹ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ pé ó ṣe kìyàmù lẹ́lì yìí báyìí ó ti sẹ́nu orí ńlá fúnra rẹ̀ wọ́n ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún ọ àwọn ẹsẹ̀ kéékèèké kéékèèké náà ṣe fojú di nítorí pé téèyàn máa ń dẹ́ṣẹ̀ kéékèèké tó sì tẹpẹlẹ máa tí ọjà wọ́pọ̀ ń bẹ́ẹ̀ ahlu sọ ìpè lásọ ìrọ̀tà màálí israr ẹni tó ẹ̀kọ́ tẹpẹlẹ mẹ́ẹ̀sẹ̀ tí ọ̀pá tó ṣe pé ìdí rẹ̀ náà kéékèèké ti ń dáhùn yóò kàn kéékèèké yóò padà di ní ńláńlá nítorí pé béèyàn bá ti fojú iyira padà mẹ́yàn lọ́wọ́ ni tí pàwọ́dà tí wọ́n padà wá dẹ́ṣẹ̀ ńláńlá nígbà tágbára rẹ ò ní kọ́rọ̀ rẹ má. ìdájọ́lẹ̀ bá yé wa ghufira lahu ma taqaddama min dhanbi gbogbo wa là ń fẹ́ ṣé gbogbo aná là wá ń ṣiṣẹ́ tọ̀ ọ̀nà tá a fi lè ṣiṣẹ́ tọ̀ ní ká máa wá salatu tarawih salatu tarawih yìí kí ló dé tán fi pè ń tarawih salatu àṣesinmi salatu àṣesinmi wọ́n nítorí pé àwọn èèyàn ní Islam tábà ṣe sọ̀láàtì tarawih nítorí máa ń ṣẹlẹ̀ ní ké tábà ṣe rákà méjì tán sálámà tán rákà méjì tí sálámà tí rákà wá pé mẹ́rin máa jókòó sí mi o wọn máa jókòó sí mi àmọ́ á máa ń tiwọn tí ó gùn dáadáa. ìdúró rẹ̀ ìrùkú rẹ̀ ìforíkanlẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ ló máa ń gùn dáadáa ìdí ni ní ìgbà téèyàn bá dúró gbọ́ọ́rọ́ tó tún dúró gbọ́ọ́rọ́ míì kó tó tún jẹ́ pé ọ̀sálámà ó tún dìde ó tún dìde láti sọ láti tó eléyìí báyìí kò rọrùn ó lágbára ó wá nínú hadith hadith ìyá ńlá wa aisha radiyallahu anha aisha fi hàn wá wọn nàbẹ wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ó máa ń ṣe sọláàtì rákà mẹ́rin yusalli arba'an ó máa ń ṣe sọláàtì rákà mẹ́rin fala tas'alu an husnihinna wa tulihinna. má béèrè báwo làwọn sọ láti ti rẹwà tó má sì béèrè báwo ni wọ́n ti ṣe gùn tó lẹ́yìn rẹ̀ lànàbì sallallahu alaihi wasallam tó ti rákà mẹ́rin míì má béèrè bí wọ́n ti ṣe gùn tó má sì béèrè bí wọ́n ti ṣe rẹwà tó yẹn ni wọ́n gùn jọjọ wọ́n rẹwà púpọ̀ ó ti pé mẹ́jọ nù ẹ̀yìn rẹ̀ lànàbì sallallahu alaihi wasallam wọ́n ti rákà mẹ́ta ó ti rákà mọ́kànlá nù tó ìntànàbì máa ń ṣe lóru ojoojúmọ́ nù. ìgbà tí wọ́n sọ pé rákà mẹ́rin wọ́n ní kò túmọ̀ sí pọ́n ṣe rákà mẹ́rin pẹ̀lú sálámà ẹ̀yọ̀ kan o rákà méjì sálámà rákà méjì sálámà bẹ́ẹ̀ lànàbì máa ń ṣe tó bá ti wá jẹ́ pé ẹ̀yin náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ ṣe rákà méjì àkọ́kọ́ ẹ sálámà ẹ tún dìde dúró ẹ ṣe rákà méjì kejì ẹ sálámà lẹ́yìn ìgbà tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ tán lẹ́yìn wá gbìyànjú láti tún láti àwọn nínú sọlá torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé àwọn ẹni tó ṣe wípé wọ́n ń ṣe rákà mẹ́rin kó tó di kí sálámà wọ́n tún ṣe mẹ́rin kó tó di sálámà wọ́n wá ṣe mẹ́ta kó tó di kí sálámà táwọn ọmọ àlàyé wa pé súnà ni súnà ni súnà wa aisha radiyallahu anha nítorí pé bó tilẹ̀ jẹ́ pé aisha ní sàlàyé eléyìí wọ́n máa ń pè ní hadith ní tí wọ́n fi ń ròyìn ṣe tànàbí wa sallallahu alayhi wa sallam yóò ní ìdájọ́ wípé hadithun marfu' onáàlélẹ́yìí àwọn olùmọ̀ wa sọ pé ntí wọ́n sọ nínú hadith yìí ti ń kan rákà mẹ́rin pẹ̀lú kan ló ṣe o sọ pé anabi sallallahu alaihi wasallam yóò ṣe rákà mẹ́rin má béèrè nípa bó ti ṣe rẹwà tó má sì béèrè nípa bó ti ṣe gùn tó Aisha yóò ṣe ń dọ́gba lérò ni pé yóò ṣe rákà mẹ́rin kó tó di kó ṣe sálámà kan nnún yóò ṣe rákà méjì yóò ṣe tẹ̀síáhùdì yóò sálámà yóò tún ṣe rákà méjì yóò ṣe tẹ̀síáhùdì yóò tábà fi méjì tá a fi kún méjì ó ti di mẹ́rin anábì ọwọ́ àti okò ní ìsìn ó ti pé rákà mẹ́rin yóò jókòó yóò sinmi tọ́ba tó sinmi dáadáa ni ó tó tún dìde yóò tún ti rákà méjì yóò salama. kò ní jókòó sinmi o yóò tún dìde yóò tún ti sálámà yóò tún rákà méjì yóò tún sálámà ó ti di rákà mẹ́rin mìínú mẹ́rin tẹ́lẹ̀ kejì ó mẹ́rin tẹ́lẹ̀ àkọ́kọ́ ó di mẹ́jọ. ànábì ó tún sinmi dáadáa kó tó wá dìde kó tó ti sọ̀láàtul wítìr torí kó náà lọ sọ fún wa ó ní sọ̀láàtul wítìr sọ̀láàtul mẹ́sìnà mẹ́sìnà sọláàtì tá à ń ṣe lóru rákà méjì sálámà ni raka méjì sálámà ni bóyá ó ti sọ fún wa pé rákà méjì sálámà ni tó wọn máa ṣe mẹ́rin sálámà mẹ́rin sálámà. tẹ́lẹ̀ yìí ni wọ́n fi fi hàn wá wípé àwọn ẹni tó máa ń ṣe rákà mẹ́rin papọ̀ pẹ̀lú sálámà kanyun ó kù díẹ̀ káàtó níṣẹ́ láà máa ya rákà mẹ́rin sí méjì rákà méjì sálámà rákà méjì sálámà. eléyìí ni sọláàtì tarawih eléyìí tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó pè ní ìlànà ọ̀hún fáwọn sọ̀hábà rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ànábì sallallahu alayhi wa sallam ìjọ́ kìíní ó ṣe sọ̀láàtì tarawih ó ṣe ìmáàmù fún wa ìjọ́ kejì ó tún ṣe sọ̀láàtì tarawih ó tún ṣe ìmáàmù fún wa ọjọ́ kẹta ànábì sallallahu alayhi wa sallam ó ṣe sọ̀láàtì tarawih ó ṣe sọ̀láàtì tarawih ó tún ó ṣe ní jàmáà fáwọn sọ̀hábà rẹ̀ ìgbà tó di dọ́kẹ́rin tí kálukú jáde wá ẹni tí ọ̀gbọ́n ti gbọ́ gbogbo mẹ́sàlásì ti kún báyìí ànábì ọba jáde tálẹ̀ ń retí tálẹ̀ ń wá kí lẹ́ béèrè tọ́lá ah, ti ta gbọ́ pé ànábì ti ń ṣe látijọ́ yìí náà àwọn náà fẹ́ kópa mbẹ́ ànábì sallallahu alaihi wasallam wa ni à ah, inni khashitu an tufrada alaykum ẹ̀rù ń bà mí o kọ́nà ọba ọmọ lọ sí lọ́rùn yẹn lórí yín o tọ́lọ̀ ń bá lọ sí lọ́rùn yẹn lórí yín agbára yín lè má kà o torí ẹ̀ lànà ti pàtì ọ pàtì níjàmá àrà kọ́ pàtì lónìí kan torí ẹ̀ ló ti jẹ́ pé à ń ṣe sọlá tó sọ̀látù tarawih à ń ṣe sọlá tó sọ̀látù tarawih eléyìí ni ó mú kẹ́nu lọ́wọ́ wò wàhálà dáadáa lẹ̀ tó á ní ẹ sọlá tó sọ̀látù tarawih ebi Ubay ibn Ka'b radiyallahu anhu òní Umar fakalẹ̀ wọ́n máa ṣe ìmáàmù fáwọn èèyàn wọ́n máa ṣe sọ̀látù tarawih nínú mọ́ṣáláṣí anabi sallallahu alayhi wa sallam tí Umar ti sọ ó ní ni'matul bid'atu hadhihi ó ní àdáda lẹ̀ tó dáa lé léyìí o ta ló sọ bẹ́ẹ̀ ipe àdádálẹ̀ kan wà tó lè da ajẹ́ pé àdádálẹ̀ eléyìí tí Umaru sọ nípa rẹ̀ àdádálẹ̀ èdè lárúbáwá lásán ni bó ló ti ṣe jẹ́ àdádálẹ̀ èdè ìyẹn ni pé à ń tún kó ní ìjọ padà ipe ẹ máa ṣe sọ̀látù tàràwí ní jàmá ànábì fi kú wọn ò ṣe bẹ́ẹ̀ máa o Abubakar radiyallahu anhu tó fi lọ wọn ò tún dárú ẹ̀wò máa o eléyìí òun náà ni nǹkan tó tún jẹ́ pé azẹ̀ tún fi lọ́lẹ̀ eléyìí tá à ń bẹ lọ́hùn kọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa kó jẹ́ kọ́ da ìní Umar fi sọ pé ni'matul bid'atu hadhihi eléyìí jẹ́ àdádálẹ̀ tọ́ da àdádálẹ̀ kan tọ́ da gbogbo ẹ̀ ló burú lọ́ bàjẹ́ lọ́ wọ́n á ń pín sọ́nà márùn-ún ó lè tọ́jú wa ń bẹ̀ ó àdáda alẹ gbogbo ẹni ọdá Umar radiyallahu anhu ní ìgbà tí ó kó àwọn èèyàn jọ lẹ́yìn Ubay kíkó wọn jọ tó kó wọn jọ tó tún padà dá à ń ṣe ìní ń sọ ń parí ìwà mùsùlùmí tó bá fẹ́ ṣe pẹ̀lú imam má lọ da sí torí pé ìwádìí ó ti fi hàn àti ìrírí ibi ọ̀pọ̀lọpọ̀ tí a fẹ́ lọ sí nlé yóò sùn ní ọmọ ahárún àkàràmàkùmọ̀lá ẹni tí ò tiẹ̀ tí àfi àfilago márùn-ún kú ni ó mú gbọ́ ni àfi sọ̀látù tàràwí kìyàmù lẹ́yìn ìrọ̀lásán dákùjọ mọ́sálásí ayé ṣe ká kú bẹ̀ kan lọ wákàtí kan àti mẹ́wàá lẹ́gbẹ̀ẹ́ tó fi wo bọ́ọ̀lù lánàá bọ́ọ̀lù forty five ọjọ́ wákàtí kan àbọ̀ máa bá parí rẹ̀ wákàtí kan àbọ̀ mọ̀ ní bọ́ọ̀lù à lẹ́yìn bá dánrú ẹ̀wọ̀ ń sọ láti tàràwí láwùjọ tiwa ẹlòmíì ò ní wájọ́ kejì mọ́ wọ́n ní sọ láti ti gùn jù nígbà tá à ti mọ́kà so torí di eléyìí kọ pẹ́ ọ yẹ kọ́ lọ́ máa darapọ̀ mọ́tò láti tàràwí yẹ ní mọ́tíláṣí pàápàá jùlọ àwọn ọkùnrin kò yẹ ká fi falẹ̀ bíi tí wulẹ̀ ó kéré ma rọmọdọ́nà náà ló ń tán lọ yìí nígbà tó o bá rí dáadáa ṣe nínú Ramadan ìgbà wo wá ló dá dúró dà anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọfọlá ńlá tí ń bẹ fẹ́ni tó bá ń ṣe sọláàtù tarawih pẹ̀lú imáàmù tí ó sì lọ tí wọ́n fi ń parí sọláàtù ó fọlọ́ ńlá tí ń bẹ fún òfin hàn wá ó ní man qama ma'al imami hatta yansarif kutiba lahu qiyamu laylah ẹnikẹ́ni tó bá dúró pẹ̀lú ìmáàmù tí ó lọ àfi lẹ́yìn ìgbà tí ìmáàmù parí tó lọ wọ́n kọ́ àkọọ́lẹ̀ pé gbogbo ooru tọ́jọ́ yẹn ló fi dúró tó fi sin lọ oríire ńlá nìjọba gbogbo ooru yẹn ẹ ẹ lò tó wákàtí kan wákàtí kan àti ìṣẹ́jú mélòó lẹ lò wọ́n wá kọ torí àánú ọlọ́run bá pọ̀ wọ́n wá kọ kú gbogbo tó fi di pálífẹ́jà rí lọ lọ́ọ́ fi ń ṣe sọ́láàtì ẹ̀rí kó tẹ́ra rẹ̀ wọ́n ṣe sọ̀látù tàràwì ọ̀fẹ́yìn lélẹ̀ nu mọ́sálásí ni ẹ̀sẹ̀ bó ti gbé àpáta Kilimanjaro ó gbèrú lọ́sẹ̀ kíni ẹni tó ṣe sùyàmù ẹyọ kan tí gbogbo ojú rẹ wá gbẹ háù àfi gbé ojú ìbílíìsì ìbílíìsì tí èsì lọ torí pé òun kórìíra àjọsìn má kó wọ́n mọ̀ lójú rẹ pọ̀ nkanra tọ́wọ́ adi bàbá nkanra ìyó nkanra bàbá má kàn ìyàtọ̀ ọba kọlùmí ọgbà ìfọ́tí èèyàn fẹ́ ṣubú yọ́sà ṣubú lu kankan náà ni ọkàn gbọ́ ìfọ́tí ni kàó èmi tó ti rẹ̀ látàárọ̀ ẹgbọ́rọ̀ torí ẹ subhanallah àwọn ìmáàmù wa ẹ má kó lẹ́yìn wọn títí tí wọ́n fi parí sọ̀láàtì tàràwí torí àkọọ́lẹ̀ ọwọ́ àfin pé gbogboòru yìí ló fi ṣe sọ̀láàtì fọlọ̀ orí ńlá ni. àwọn àṣìṣe wa wà lọ́lọ́kan kan táwọn èèyàn máa ṣe nínú tàràwí yìí tọ́yẹ ká pàkíyèsí sí káwọn èèyàn kún á jìnnà sí. òun náà ní pé àwọn lè má mú wọn ní àwọn àṣìṣe tiwọn àwọn ẹni ó ń tò lẹ́yìn lè má mú àwọn náà láwọn àṣìṣe tiwọn táwọn lè má mú nínú àṣìṣe wọn òun náà ni mímá ṣe sọ̀látù tarawih bí ìgbà tá à ń ṣe sọ̀látù witr eléyìí tálàyé rẹ̀ wá látọ̀dọ̀ anábìwọ̀n Muhammad sallallahu alayhi wa sallam tarawih ẹlòmíràn máa ṣe nínú àwọn lèmáàmù bí ìgbà tí sọ̀látùl wítìrì wọn ń ṣe àlàyé tó wá nínú súnà òun náà ni pé báyìí báyìí báyìí o lànàbí máa ń ṣe sọ̀látùl wítìrì tiẹ̀ o àlàyé sọ̀látùl wítìrì ni wọ́n á máa fi ṣe sọ̀látù tarawih bí àpèjúwe ìmáàmù tó ṣe pé yóò ṣe wítìrì rákà márùn-ún yóò sì ṣe wọn ní tẹ̀lé ń kò ní jókòó títí tí rákà márùn-ún fi pé nígbà tí rákà márùn-ún bá pé ìní ó tó jókòó tí ó wá ṣe tashahhud tí ó ṣẹ̀ṣẹ̀ wá sálámà bákan náà àwọn míì wọ́n ṣe sọ̀láàtù wọn sọ̀láàtù wítìrì wọn ní rákà méje yóò máa bá a lọ́lọ́lọ́ ni ó ṣe tó bá ṣe dé rákà mẹ́jọ wọn ò ní jókòó títí rákà èpè mẹ́jọ tó bá pé mẹ́jọ ni ó wàá jókòó yóò sàtáyà kò ní sálámà yóò tún dìde ńgbọ̀ bá dìde yóò amúraka kẹsàn-án wa yóò wá ṣẹ̀ṣẹ̀ sàtáyà yóò ṣẹ̀ṣẹ̀ wá sálámà eléyìí sọ̀látùl wítìrì láàrin lákọọ́lẹ̀ pàdánù ìmọ̀ àti rẹ̀. bàbá kan bí jẹta àbíjọ́ wò nífẹ̀ẹ́jọ́ ìmáàmù wọn sùn lu wọn ẹ̀ sì fi wọ́n ya ọ̀nà wà lè gbà dọ́dọ̀ lè máàmù wọn ni ó ní bàbá ìmáàmù àwọn bọ́dọ̀ ìmáàmù àwọn sì ni ó ṣe sọ̀láṣí tàràwí kan yà wọ́n lẹ́nu o báwo ló ṣe ṣe ó ní rákà mẹ́jọ rẹ̀ ń ba lọ lọ́lọ́gbọ̀n gada ni àwọn ò jókòó rárá rárá rárá àfìgbà táwọn dé rákà ẹlẹ́kẹjọ ìgbà náà ni ìmáàmù yìí tó jókòó àwọn retí pọ́kú dẹ̀dẹ̀ kí ìmáàmù kọ́ sálámà kọ̀mọ̀ sálámà níṣẹ́ ló tún dìde ní rákà ẹlẹ́kẹsàn-án nígbà tó ṣe rákẹ́lẹ́ kẹsàn-án tán ìgbà náà ló tó wá tó ṣe tashahud kó tó wá di kọ́sálámà ẹ dákun ṣe bẹ́ẹ̀ lànàbì ni a máa ṣe ni kò yé wa o àwa náà máa fi ẹ ti rí o ẹbí bàbá lè má mú yín nítorí pé ntọ́ wá nínú súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó yé wa tí ò sí iyèméjì ń bẹ òun náà ní pé ìgbà tánàbì sallallahu alayhi wa sallam kó àwọn èèyàn tó tó ṣe sọ̀láàtì tarawih fún wa ń jàmáà àgbọ́ pé bó ṣe ṣe sọ̀láàtì rẹ̀ ni ànábì ò ṣe bẹ́ẹ̀ ń bò ní wọ́n ti wá rí nítorí pé ńgbà mi kọ́ lọ́ọ̀dá kun kọ́ sànù wa kọ́ là wa kọ́ gbà wa ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ́ wájú àwọn èèyàn tí ń ti ń sẹ̀sìn táwọn náà ń wá wò kọ́sì rẹ̀ ẹlòmíì kárí mi ló ń ṣe o ẹ̀sìn yẹn ò dénú rẹ̀ ó ń ṣe nítorí ká lè àgbóṣùbà fún ni kì í ṣe pé ṣe ní kásẹ̀sì ní máa jọ wọ́n lójú láti ṣe bíi ká pé ǹjẹ́ ẹ̀rírí lónìí ẹ máa rí ẹ̀yin tẹ́ ẹ̀ ní màkàkà tẹ́ ẹ̀ já sí i kọ́lọ́ má dáwọ́ ọjà kọ́ta àkàràmọ́kùnmọ̀lá ọwọ́ àti rákà mẹ́jọ ọ̀ ń bá lọ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀n gángan ṣé nǹkan ò ní ṣẹlẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ nú àwọn jàmáà tó pé rákà méjì péré lọ́fẹ́ ṣe kó túlẹ̀ lè má mú tó jókòó kò jókòó ó sì rákà méjì wọn ní subhanallah bàbá tó dìde ni ó sì ẹlẹ́ẹ̀kẹrin wọn tó ní subhanallah ó tó tẹ̀ náà subhanallah ẹlẹ́ẹ̀kẹfà bàbá yọ ọgbọ́ o àfìgbà tẹ́lẹ̀ kẹjọ tó túdé ó sì tẹ̀síáwò ìtọ̀ àbígbẹ́ ń gbọ̀ kánú táwọn yóò ṣe bàbá ìmáàmù ò sì dúró àti pé adúpẹ́ fọlọ́ bàbá ìmáàmù tí ò ní dúró rú rẹ̀ yóò jẹ́ pọ́ alukurani kí ó pọ̀ lórí rẹ̀ sẹ́rọ àwọn àwùjọ tó yẹ pé lèmáàmù mi gan lè ké fatia gbogbo nǹkan lọ́mọ àfi fatia àmọ́ tó fatia ti wá yàn lèmáàmù gbogbo pálapàla rádaràda lọ́mọ fatia kọ̀ mọ́ tẹ́bá lẹ fẹ́ fún lẹ́bùn kó ké fatia pẹ̀lú ògbọ́lọ́ ìdí ọmọ ló kó domi torí kò má nítorí òun sì máa ń kọ́ kò lè bùn yàn. tòǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ tó ọmọ bá ṣe àṣeyọ náà lọ́wọ́ àmọ́ bá sọ láti lọ́lọ́gbọ̀nàgàdà tí gbogbo ọmọ kéké pé báwo. nǹkan tá a kàn wí ni pé ó yẹ kó o ti dá dúró ká fi lè jẹ́ pé ẹni títọ̀ máa ń gbọ̀n kọ́ lọ tọ̀ àbí òye wa ẹni tó fẹ́ẹ́ ṣe rákà mẹ́rin tí ọmọ lọ ilé kóhun ti lọ tòǹgbà tó ti wá tó ń kọ́ wàhálà ìlú mi ọjà sọ láti pé ọlọ́mà àgbọ̀rú eléyìí lọ́dọ̀ àwọn bàbá wa láàmú àṣìṣọ láti rákà mẹ́jọ àṣẹ tẹ̀síwájú àṣálámà mbọ́lá ti rí yìí. sẹlẹmi ọsọ bẹ́ẹ̀ yọ pọ ti sórí rákà mẹ́jọ rẹ tó ń gbé ká. eléyìí túmọ̀ sí pé sọláàtì wítìrì làwọn àmọ̀ pàànà bì síbẹ̀. tó bá ti mẹ́jọ yóò ti tẹ̀síwájú kò ní sálámà yóò tún dìde yọ mẹ́lẹ̀ kẹsàn wa. àmọ́ pé sọláàtì tàràwíyì àmà ni pé sọláàtì láylì mẹ́tìnà mẹ́tìnà àwọn sọ̀làwátì tá à ń ṣe lóru rákà méjì méjì ni. bákan náà a rí i pé nínú àwọn àṣìṣe eléyìí tó máa ń ṣẹlẹ̀ nínú sọ̀látì tàràwíhì ọ̀nà làwọn ariwo awuyewuye tẹ́ẹ̀ máa gbọ́ táwọn èèyàn máa pa wọ́n máa sọ̀rọ̀ ọjà wọ́n máa sọ̀rọ̀ ẹni tó ń gbé sẹ́fún tí ò tí parí rẹ̀ láàrin ìgbà tí bàbá ìmáàmù bá sọ láti lọ tó bá kú dẹ̀dẹ̀ tí máa mọ̀ sí Allahu akbar fún rúkú wọ́n sáré sí Allahu akbar. ok ẹ̀yin kọ́ ni wọ́n ń bá wí tẹ́lẹ̀ tóbi wá jẹ́ pé ń sáré bọ̀ lábàádì ní ìsìn tó gbogbo eléyìí bákan náà tí ìmáàmù bá fẹ́ sí rákà mẹ́jọ àwa pẹ́ ká tó dé ẹ dákun bò láti ṣe orí ẹlẹ́ẹ̀karùn-ún la bá wọn bò láti ṣe sáà máa náà yìí tí ó fi pé mẹ́jọ tí bàbá ìmáàmù ó ti parí sọ láti tó ti wọlé lọ wọ́n tún wá bá wa kó tó di pọ́n ṣe ásírì pé ẹ̀ tí ì parí eléyìí ó mú fura dání ó mú fura dání torí ẹ̀ ẹ̀já kíyèsí wípé gbogbo nǹkan tí ń bùkátà ká mà nípa rẹ̀ akọ́ ìmọ̀ nípa rẹ̀ torí káwọn ẹ̀sìn wa tá a máa ń ṣe kó lè bá àjà tẹ̀wọ́ gbà alẹ́ Islam ó ti ṣe àlàyé ara rẹ̀ ní àlàyé tó yéké tó yé yéké tó bá sọ pé mi ò gbọ́ yé àti pé islam yẹn gan á sọ pé wọ́n lọ gbádùn nítorí pé islam wà ń kó tó fi lè gbọ́ yé dáadáa wọ́n ló síra rẹ̀ ìwọ ló síra rẹ̀ dárí tó fi padà wá dání tó ṣe pé kọ̀mọ̀nàmá sọ̀láàtù láìlì mẹ́tìnà mẹ́tìnà àrò àwọn ìmáàmù tó wá sí sọ̀láàtù tàràwíì fáwọn èèyàn níbikíbi wọ́n gbìyànjú láti rí i pé àwọn àwọn tó sọ̀látù léèlì àwọn ní rákà méjì méjì rákà méjì méjì kìí ṣe mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin tẹ̀yìn rí òun kìí ṣe sọ̀látù tàràwí ìlànà bìí bẹ́ẹ̀ mẹ́rin mẹ́rin tí yàrá wa sì sọ àlàyé rẹ̀ lẹ́tí gbọ́ yẹn yẹn ni mẹ́rin mẹ́rin yọ́ la yọ́ la wọn pẹ̀lú sálámà adẹ́kẹ́ méjì méjì ni màá ṣe torí ẹ̀ àkàràmọ́kùnmọ́ lọ gẹ́gẹ́ bá ti ṣe sọ. So, anabi sallallahu alayhi wa sallam ọ̀làwọ́ púpọ̀ nínú oṣù ramadan ọ̀ngangan la síwájú àgbà fún gbogbo àwọn ọ̀làwọ́ àgbà ńlá yìí anabi sallallahu alayhi wa sallam wọn lọ làwọ́ nínú oṣù ramadan ọ̀pọ̀ ogun àyà ọkọjá bí atẹ́gùn ìjì burúkú tí ń jà tí nǹkan kan ò lè dá dúró ọkọjá rìn tí ń rìn lọ torí kò sí níta nàbí ò lè fi tọrọ salawatu rabbi wa salamuhu alayhi tọ́ba níta lọ́mọ lẹ́yìn ànábì wàá rí kọ́ náwó ẹlòmíì ò tún nasẹ̀ pẹ̀lú ẹ̀ tọ́ ìpèníjà ló dé yìí wọ́n ṣe wá ya hù ó ṣe lè ya pa akánámọ́tọ́rọ́ ó ṣe lè mọ́ mọ́tara rẹ̀ nìkan tí ìfẹ́ rí rere láàárọ̀ ọmọlàkejì wọn lànà fi wá láwọ́ líláwọ́ rẹ̀ tó lé kéńká jù nínú oṣù Ramadan ni màá wáyé kọ́dà anabi sallallahu alayhi wa sallam wọn lọ láwọ́ ọkọ̀ dàbí ìjì ti ṣe ń jà lọ ẹ jẹ́ káwa náà ká ṣe dáadáa jàmá ẹ jẹ́ ká fi dáadáa hàn nínú dúkìá wa nínú oṣù rọmọdọ́nà yìí àwọn ẹ̀wùrẹ́ pọ̀ nílé tó ti ń lò ti pẹ́ tó yẹ pé àwọn kan ti kó sẹ́gbẹ̀ẹ́ kan pọ̀ ọ̀fẹ́ lò má bó ti ṣe gbó tó ti tí lójú tiẹ̀ yẹn àwọn kan ń bẹ nínú àwọn ẹrù ọlọ́run tó yẹ pé tó bá fi wá sọ yẹn ẹ̀wù yẹn tó bá fi sọwọ́ fún wọn tó bá fi sọwọ́ sí wọn àdúrà ni wọ́n máa ṣe fún ọ lọ́dọ̀ tiwọn aṣọ bàbá aṣọ ìgbà tí wọ́n ti wò pa sọ èkìsà tó ti di aṣọ tó de èkìsà lélẹ́yìí àwọn táwọn bá gbà pẹ̀lú ògbó ọlọ́run wọn náà rí rọrùn wọn inú rẹ̀ ó dùn fi tọrọ bẹ́ẹ̀ náà ni ẹlòmíín ní àwọn bàtà ẹ̀ sì bí bọ́yá àwọn ṣọ́ọ̀pù bàtà irú táyé john tí wọ́n á dá lẹ́nu bàtà lóríṣiríṣi mélòó lẹ̀ ń wọ̀ ẹ̀ lè wọ méjì lẹ́ẹ̀kan náà àwọn ẹrú ọlọ́run kan wá sọ pé gbogbo ibi tí ọba lọ ẹsẹ̀ ní fi ń tà gbàtàbà ìdán tábà fi bàtà dán ẹsẹ̀ èèyàn mẹ́ta wò yọ wọ ẹsẹ̀ ẹnìkan nu wọn. ẹja jẹ́ ẹni tí ó láàánú ká sì máa sàánú àwọn èèyàn nítorí pé ẹ̀sìn Islam ń fẹ́ kájẹ́ ẹni tó ṣe pé yọ láàánú tí ó sì láàánú àwọn èèyàn nínú gbogbo òṣèṣì rẹ̀ àti ìhùwàsí rẹ̀ kọ́lọ́ ẹlẹ́dàá wa kó ràn wá lọ́wọ́ kó tètè wá ní rere láyé. kó ṣe tiwa ní rere lọ́la kìyàmà ẹ̀rí ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam bójú ayé si máa ń sáré kpora mọ́yàn lọ́wọ́ nù wàláhì ànífura ànífura ọjọ́ kan ti dínkù fún wa lánàá nínú ọjọ́ ayé wa ọ̀kan tún dínkù ń omi iná tún dínkù lónìí nígbà tó bá ti di pọ́jọ́ kẹnubọ́pọ́ ọjọ́ kan ti dínkù ní ọjọ́ tó fún ojoojúmọ́ là ń súnmọ́ sàárè àwọn ètètè mọ̀ pọ́jọ́ ń lọ àfi tó bá dinú àwọn oṣù ọlọ́lá ńlá bíi ti rọ̀mọ̀dọ́nà yìí nígbà tó yẹ pé aláìfẹ́ ọlọ́wọ́n bá sì àsìkò tá a mú rọ̀mọ̀dọ́nà lánàá ìbànújẹ́ ló ń fi mú ọ ń fajúro ní bí ẹni tí wọ́n tó pa kò lè báwọn ọ̀rẹ́ ṣe má bí ẹni tí wọ́n tú lọ́fọ̀ torí kíni nítorí pé rọ̀mọ̀dọ́nà tó dé yìí báyìí oṣù tí òní téèyàn ní jẹun mánu ó tún ti dé ó dé tó ń tòfin rẹ̀ má jẹ́ má mu má súnmọ́ ìyàwó rẹ̀ ó sì rí o ti kú nígbà tí wọ́n tó mu tó súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án Ramadan áá ọlọ́run bá ń fi ọ dáadáa nì àwọn olóríire fẹ́ kí Ramadan náà tán yàtọ̀ sáwọn ẹni tó ti pọ̀lọ̀ tí ti àwọn eléyàn wọ́n máa fẹ́ bí la ni náà ti tán o náà tán. ó wù wá kí gbogbo ojoojúmọ́ kó máa jẹ́ Ramadan torí pé ẹni tí ó jẹ́ pé ó kórìíra ntọ́lọ́wọ́n bá fẹ́ràn àmì pọ̀ gbádùn ni àmì pé nǹkan ń ṣe gbàgbọ́ rẹ nù ìyẹn máa fẹ́ràn gbogbo ntọ́lọ́wọ́n bẹ lẹ́dàá wa tó bá ní ká fẹ́ràn ni ẹ̀rí sì yàmù yẹn orí ńlá lọ́lọ́run fi ṣe fún wa látara rẹ̀ àwọn ọmọ orí tọ́lọ́run ṣe fún wa lórí látara rẹ̀ á láàánú àwọn ẹni tójú ń pán tó ẹ pé gbogbo ọjọ́ ayé tiwọn tẹ́lẹ̀ náà Ramadan ni wọn ò fi ṣe ká wọn ò rí nǹkan tá a lè kì inú lọ́jọ́ gbogbo ẹni tí máa ní kẹdákùn kẹrùn lọ tí èso ń bára o ẹ má rò pé rọ ní pa àwọn ẹlòmíì wọn wá wọn sọ pé tọ́ ẹ àwọn ọ̀sẹ̀ kejì ní tí ti bẹ̀rẹ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn ò rí nǹkan kan jẹ́ àwọn sọ ọlọ́run sì fún ọ ó tí ojú àánú bá fọ́ fún ọ nínú Ramadan èwo wá lókù tí ó ti tẹ́tí Ramadan bá lọ. torí ẹ ẹ jẹ́ ká ṣàánú ọmọbẹ nínú àwọn èèyàn tẹ́ pé oúnjẹ ọ sọ́pọ̀lọ́sì ńlẹ̀ wọn wọn àmọ́ tí wọ́n fi ṣe ẹ dákun ẹ gbé wa mọ́ṣáláṣí kó tó di pé ó gbé kalẹ̀ ara àwọn ẹrú ọlọ́run tí ó gbà ara àwọn ẹrú ọlọ́run tí ó gbà torí ẹ ẹ jẹ́ káwa náà ká láàánú ẹ jẹ́ ká máa ṣàánú ọlọ́run ọba kọ́ ṣàánú gbogbo wa náà àwọn ẹrú ọlọ́run wọ́n bẹ nínú wa àjọ pé wọ́n ná wàláhì wọ́n ná nínú tọ́lọ̀ fún wa wọ́n fi ń ṣàánú àwọn ẹrú ọlọ́run wọ́n fi ń ṣàánú àwọn èèyàn tó yẹ pé awọ kájú lò fún abẹ́lẹ̀ ọ̀kọ́lọ́ bá wa ṣàánú àwọn náà abẹ́lẹ̀ ọ̀kọ́lọ́ bá kó túbọ̀ gbé ọwọ́ wọn lọ sókè dáadáa oníkálukú ọlọ́run bá kọ́ má bàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó torí pé kò sí náà ni kò lè dá a lọ títí kéèyàn má níbi kan náà tó tún kù díẹ̀ káàtó báyìí ṣe rí nìyẹn ètò kù díẹ̀ káàtó lọ́rọ̀ oníkálukú ọlọ́run kó bá wa tún sí kó bá wa tún sí dáadáa. ẹ lábẹ́ bẹ́ẹ̀ ẹrú ọlọ́run kan ó gbé àwọn àpò ráìsì bíi márùn-ún wá so wọ́n á ní kábà wọn fi sọwọ́ sẹ́ni tí wọ́n mọ̀ yìí pé bùkátà wọn pọ̀ gan bùkátà wọn pọ̀ pàápàá jùlọ nù rọmọdọ́nà yìí ẹlòmíì wà tó yẹ pé wàláhì kò rí nǹkan jẹ sààrì wàláhì wàláhì àmọ́ kò lè pariwo síta so irú wọn wà so irú wọn ẹni tó mọ̀ yìí pé nǹkan ò ṣe déédéé fò so a a a a a a afẹ́kùn adúró níbi ẹ̀bá ọ́fíìsì wa ń bẹ̀ yẹn tá a bá ti parí sọ̀látùl jumu'a á pín àwọn aráàlú yìí fún wa káwọn náà rí nǹkan kan mú lọ sílé kọjá yìí pé eléyàn náà dín díẹ̀ kù nínú nǹkan tó wà ńlẹ̀ kọlọńkọba ká wàhálà gbèsè ayé wa kú kó fi ìtura kó fi rọ́pò nira fún wa Ọlọ́run sòyàmù táwa ń tẹ yìí àwa kọ́ la dálẹ o àwa la gbèrú ra wa o ẹ̀sìn tó ní máa ṣe ni à ń ṣe ti dùnú ti dùnú à ń ṣe ti yọnu ti yọnu à ń ṣe ti tẹríba ti tẹríba à ń fẹ́ kí wọ́n lọ́wọ́ bọ́ tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa ọlọ́run dákun fi títẹ́wọ́ gbà fi tẹ wá láàánú ọlọ́run dákun má jẹ́ ká tàṣe dànù ọlọ́run dákun má jẹ́ ká tàṣe jìyà ọlọ́run ẹlẹ́dàá wa jẹ́ kí ládàá rẹ̀ ọmọ abẹ fáwọn alákọ̀ọ́lẹ̀ kó o fi sàánú wa lọ́jọ́ tí nǹkan kan ò sí tí ó sì ẹ̀dá kan láǹfààní lọ́dọ̀ wọ ọlọ́run àyàfẹ́ tó bá gbé ọkàn tó dáa tó gbé pàdé ìwọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run dáhà náà máa bẹ nínú ẹni tó gbé ọkàn tó sunwọ̀n tí gbé pàdé ìwọ ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù ọlọ́wọ́n bá kó gba sùyàmù wa ọlọ́wọ́n bá kó gba kìyàmù rọmọdánà wa ọlọ́wọ́n bá ẹlẹ́dàá kó ṣe èmi pẹ̀lú rẹ lọ́kàn nínú ẹni tí ó bọ́kùn náà lọ́rùn wa nínú oṣù ńlá yìí báyìí ọlọ́wọ́n bá kó bá wa foríjì àwọn òbí wa ọlọ́wọ́n bá kó bá wa kí àwọn ẹni tí wọ́n ti kú kó gẹ̀ wọ́n kó ṣe kú nísìnyí fún wa àwọn ẹni tí wọ́n kú lórí kí wọ́n wọ́n sì ń sìn lódodo wọ́n gba ànábì Muhammad sallallahu alaihi wasallam gbọ́ wọ́n sì tẹ̀lé lánàá rẹ̀ títí wọ́n fi jọ́ lọ́wọ́n bá ní pé ọlọ́run dákun bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọn bá wa sin wọn lọ́mọ àlùjẹ́nà oníkálukú tó ní bàbá tó ní màmá láyé ọlọ́run ọba kó má lù wọn pa mọ́ lọ́wọ́ o ọlọ́run ọba kó jẹ́ pọ́n ríra wọn pẹ́ lórí dáadáa ọlọ́run ọba dáadáa tó máa ń ṣe sóbì tí máa padà já sí pé kọ́mọ ọ̀rọ̀ àlùjẹ́nà wọ̀ ọlọ́run ọba kó fún wa ṣe dáadáa tóbi náà ṣe fọ́ma tí dáadáa wọn ti fi padà gbá àwọn méjèèjì wà àlùjẹ́nà ọlọ́run ọba kó jẹ́ kó máa ṣẹlẹ̀ láàrin àwa àtàwọn ọmọ wa láàrin àwa àtàwọn òbí wa táwọn arántí pé nínú tọ́lọ̀ fi pa wá láṣẹ àwa dá ajọ́ ọmọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam táǹtì lọ́n pẹ̀lú àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe lófin fún wa táǹtì ẹ̀lẹ́lànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níbi ìjọsìn òun náà ní pé ká máa ṣe àṣọláàtù fún ọ̀gá tiwa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá wa gan àtàwọn màlẹ́kà rẹ̀ alápàlẹ́ gbogbo wọn náà ń ṣe àṣọláàtù yìí fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run á pa wá láṣẹ àwọn tá a jẹ́ mùsùlùmí káwa náà máa ṣe àsàlátù fún ká sì máa kí fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وأحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إنا نسألك بأننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله